الحمد لله الحمد لله الذي خلقنا بعباده وحده وأرسل رسله لبيان طريقه الصلاة والسلام على نبينا محمد الذي بلغ رسالة وأدى الأمانة ونصح الأمة وبعد عباد الله إن اجتناب الطاغوت أصل عظيم من أصول الإيمان فالإيمان عباد الله لا يصح ولا يقبل إلا بالكفر بالطاغوت والبراءة منه قال تعالى فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى وطاغوت في اللغة مشتق من الطغيان وهو مجاوزات الحد وكل ما عمل من دون الله أو طغى على العبد وتجاوز به حد العبودية لله تعالى فهو طاغوت وقد لخص قد لخص الله سبحانه وتعالى دعوة الأنبياء والمرسلين جميعا في غاية عظيمة وواضحة وقال في محكم التنزيل ولقد بلغنا في ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت وهذا يعني أن توحيد الخالق لا يتحقق في القلب إلا باجتناب الطاغوت بالكلية والابتعاد عن كل مظهر من مظاهر الشرك وظلم أيها المسلمون إن طواغيت كثيرة ومتعجلة في صورها ومظاهرها وقد بين هذا العلم كالإمام ابن القيم وغيره أن رؤوس الطواغيت خمسة أوله إبليس لعنه الله رأس الضلالة والشر الذي يزين للإنسان الكفر والمعصية الثاني عباد الله الحاكم الجائر الذي يحكم بدار ما أنزل الله ويظلم العباد الثالث الكاهن أو الساهر الذي يدعو الذي يدعي علم الغيب من دون الله الرابع من يعبد من دون الله وهو راض بذلك الخامس عاقل الربا والعامل بغير علم واجتناب الطاغوت يعني التبرؤ من كل هذه الأشكال ورفض الخضوع لغير منهج الله إن من يخضع لهوى نفسه أو يذعن للتشريعات الباطلة فقد وقع في شباك الطاغوت والنجاة كل نجاة في تخلص من هذا الهرس الفاسد واتباه الأولى الكتاب والسنة أقول قولي هذا واستغفر الله لي ولكم هذا أقف ولهم صلواتك فوق نبوة محمد صلى الله عليه وآله وسلم يا رسول الله يتيوم جاء báyìí sọ̀rọ̀ wa lónìí òun náà ni àkórí ilé tí a pè ní at-tahdhir min at-taghut aw al-ijtinab at-tawaghit ìyẹn ló sin ọlọ́run jẹ́ ká lọ màmú dájú wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó kí wa nílọ̀ ní ká jìnà sí tọ̀ọ̀bùtù ìjìnà sí tọ̀ọ̀bùtù yìí ìpìlẹ̀ kan tó jẹ́ odidi ìpìlẹ̀ ní ní ìpìlẹ̀ ìgbàgbọ́ yìí náà ti wọ ẹ̀rí mọ́nìtẹ́rí ìtàkùn ní ìgbàgbọ́ kò lè dúró tọ́ kò sì lè gúnrégé ìlà àbìlìkófòrò bí tọ́ọ̀bù títí táàfi ṣe kèfèrí pẹ̀lú tọ́ọ̀bù wàlìbárọ́ àtúnmíhùn bákan náà a sì bọ́wọ́ bọ́tẹ̀ kúrò nínú ẹ̀tọ́ ọ̀hún ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sọ fún wa nínú suratul baqara ọlọ́ni faman yakfur bit-taghut gbẹnikẹ́ni tó bá ti pèsè billah ó sì nígbàgbọ́ nínú ọlọ́run ọba subhanahu wa ta'ala àkọ́dù ìtàlùfákà ìlẹ̀ tó ní sọ ilé yìí tí ó di okùn ọlọ́run ọba ilé yìí jẹ́ kí gbogbo ẹni tó bá dì í mú lè já mú tọ̀ lọ́wọ́ ẹ̀rí gbọ́dọ̀ tọ̀ bùs nínú èdè lárúbáwá wọ́n yọ látara níta tó ní àtòkòyà kí là ń pè ní tòkòyà òun náà ni ìjà wàzátùn hajj kí èèyàn ó tayọ àlà kí èèyàn kọjá èèyàn ibi tí ọwọ́ èèyàn ò tó tí èèyàn sọ pé èèyàn fẹ́ fi gọ̀gọ̀ èèyàn fẹ́ fi fà á ọ̀kúlù máa òbídá nìdú ní láàyè gbogbo nǹkan tí wọ́n bá tún jọ́sìn fún lẹ́yìn ọlọ́run ọba àlejò ọlá tàbí ká sọ wípé tí nǹkan òun tiẹ̀ fún fẹ́ wà nípo wípé òun tún ní ipò kan lórí àwọn èèyàn ilé tí ọlọ́run ọba àlejò ọlá tí kò fi ipò náà ẹ̀rí tí a pè ní tọ́ọ̀bùtù ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ti sọ lákòótán nínú ọ̀rọ̀ rẹ̀ mímọ́ ọlọ́run ọba ní ọ̀làkọ́dí bá àtúnà fi kulli ummati rasula gbogbo àwọn ìjọ tó ti ṣáájú náà la rán àwọn òjíṣẹ́ sí wọn a gbé òjíṣẹ́ dìde ránṣẹ́ sí wọn kí ni nǹkan tá ń sọ fún wọn òun náà ní pé àní ibùdó lọ ẹjọ́ sì fún ọlọ́run ọba واجتنبوا الطاغوت ẹsì jìnnà sí àtọ̀ọ̀bù àtọ̀ọ̀bù gbọ́dọ̀ lágbáwá ni gẹ́gẹ́ bí àṣẹsọ síwájú àyà yìí tó wà ọ jẹ́ nínú àkórí ìtọ́lọ̀ ọba tó ti rẹ̀ gbogbo àwọn òṣìṣẹ́ rẹ̀ sí. òun náà ní kíni o at-tawhid al-khali títí ọlọ́run ọba àlejò lálásù èyí tó mọ kànga la yatahaqqaqu fil qalbi òdodo rẹ̀ kò lè jókòó lọ́kàn illa bìtìnà bìtọ̀ọ̀hún bílkúlìyà àfi kí orúntọ̀ ọ̀hún ó takété sí intaàtì ní àtọ̀ọ̀hún bákan náà gbogbo àwọn nǹkan tó bá ní ìrísí ẹbọ tàbí ẹ̀tún tún ẹbọ tàbí ìfi nǹkan míì sáàyè ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú ẹ̀mí wa nínú ọkàn wa kátàkété sí kájìnà sí jẹ́rùsìn ọlọ́run tọ́gùt nǹkan tó pọ̀ ní jẹ́bẹ̀ gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ wa ti sọ ṣùgbọ́n èyí tó jẹ́ olórí ẹ̀ márùn-ún náà ni wọ́n alákọ̀ọ́kọ́ alìbìlì la'natullahi alayhi ìkan nínú àwọn tọ̀gùtù òun náà sì ní ra'su dalal wa sharr alladhi yuzayyinu lil insan al-kufra wal ma'siyah ìbílísì náà ló lórí aburú òun ló lórí gbogbo ìdààmú dààbò tí àwọn ọmọnìyàn tó bá kó tó bá bára wọn nínú rẹ̀ lónìí òun náà ni ìpìlẹ̀ àkọ́kọ́ nínú àwọn tọ̀gùtù sẹ́ni kankan náà tọ̀ gíìtì tí ó lè tún ní agbára tó ìbílíì gbèlè pé yóò tẹ̀ ní agbára jùlọ ìyẹrù ọlọ́run ẹni kejì nínú àwọn tọ̀ gíìtì náà ni alhakimu aljaif o náà ni ẹni tí ó jẹ́ olórí ilé tí ó ń jẹ gàba lé àwọn tí ó sì ń gbé ọmọ yẹn nìkan kọ́ yahkumu bi ghayri ma anzala Allah ó ń dájọ́ pẹ̀lú nǹkan míì àtọ̀ sí tí ọlọ́run ọba àdìsọ́lá tó sọ̀kalẹ̀ wàyẹ́ dìlì mu ibà bákan náà ó sì tún bu àwọn ẹrú ọlọ́run ọba tí ń bẹ lábẹ́rẹ̀ ó ń bù wọ́n sí àsáàlì ìpín kẹta nínú àwọn sọ̀rọ̀ àbí òun náà ni àlìkáàhì alágbègbà àwùjáàhì àbí òpìdán tàbí ẹni tó jókòó tó ń sọ wípé òun mọ nǹkan tó ṣẹlẹ̀ lọ́la gbogbo àwọn wọ̀nyí ẹ tún tún àwọn ọkọ̀ vote òun náà ni wọ́n sáhìrì lẹ́bi ẹ̀dẹ́ ìlú ìlúbẹ̀yì òpìdán tó ń pàpè mọ́ wípé mo ní ìmọ̀ ìkọ̀kọ̀ tàbí alágbígbá tó gbéra rẹ̀ kalẹ̀ wípé ẹ mọ̀ ọ̀bọ̀ akọ̀tẹ̀jáyé ní ẹ̀wá wò àkọsẹ̀jáyé yín àwọ́ sọ in tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ ọ̀la nínú ìṣẹ̀mí ayé yín a sọ fún yín gbogbo ẹnikẹ́ni tó bá ti ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tá sọ̀rọ̀ ẹ̀yin ìgbàgbọ́ òdodo arọ̀ wa ká gbé ìmọ̀ọ́nì wa ká gbé bá ká ìgbàgbọ́ wa ká gbé jùlọ tí wọ́n bá jà wá lólè owó ó mọ̀ dáa ṣùgbọ́n àwọn olè tá à ń sọ̀rọ̀ àwọn olè ìgbàgbọ́ ni wọ́n bá sì fi lè jalè ìgbàgbọ́ wa àní níbi dé sí

òkúrọ́ tí kò fẹ́ẹ̀ ní ẹgbẹ́ olóńtọ̀ ìkan náà àwọn afáwa alimam nasiruddin al-Albani rahimahullah ẹnìkan nígbà ayé wọn ó sọ wípé òun nímọ̀ kọ̀kọ̀ ó lóun nímọ̀ kọ̀kọ̀ pé òun mọ ní tí ó ń ṣẹlẹ̀ lọ́la ṣé al-Albani sọ wípé kán lọ sọ fún wípé tó lè fún àwọn láàyè káwọn bá fi ọ̀rọ̀ jomi tó rọrọ̀ káwọn jọ fi dìbéètì ó ní kò sí wàhálà wọ́n mọ́jọ́ ìró pé ibi tí wọ́n fi àdéhùn sí kálukú pàdé níbẹ̀ ṣé kálukú bá ní sọ wípé tọ̀ sọ pé onímọ̀ bẹ́ẹ̀ ni mo sì sọ wípé mo fẹ́ bọ́ fi ọ̀rọ̀ gbomi tó rọrọ̀ afẹ́ sí fanfa lórí wípé tó dodo náà ni àbí mi lọ́jọ́ ọjọ́ náà sì bàbá wọn sọ fún pé tìbéètì yìí mo ṣe tán láti bọ́ ọ ṣe pẹ̀lú condition kan ẹni wọn bí lọ àbágbá ní pé kí ni condition náà àbágbá náà sọ pé tọ ẹyin èèyàn ẹja lọlé dìbéètì tán torí pé o sọ wípé onímọ̀ kọ̀kọ̀ wọ́n á ní màá bọ́ ṣe dìbéètì pẹ̀lú condition kan o tún á béèrè pé kí ni condition náà ó ti parí fàyín dálá fàyín náà máa yẹ̀ dúlù àlàánà kàkàzá in tó sọ pé o fẹ́ mọ condition tí mo fẹ́ fi bọ́ sí debate o fẹ́ mọ̀ ó mì pé o mọ̀ ló fi ń béèrè ó túmọ̀ sí pé o nímọ̀ kọ̀kọ̀ òkúrọ́ ni ọ́ àwọn olùmọ̀ wọ́n sọ fún ayé pé gbogbo debate táwọn ọmọ ń ṣe láyé táwọn èèyàn ń ṣe láyé láti jọ tí ọlọ́run ọba àlékọ́ láti dá sánmà àtìlẹ̀ kò sí dìbéètì kankan tó kéré tó dìbéètì tẹ́jú kan ìlú láyé kùkú láti dọ́nà àfikún tó ń rí àkọọ́lẹ̀ dìbéètì míì hàn akọ̀sọ̀rọ̀ ìmúnáńsọ́ra ti dúníyà mùtlákọ̀ eléyìí ni ìfọ̀rọ̀jomi tó rọrọ̀ tó kéré jù nínú àsìkò lágbàáyé fàbú ìsàlẹ̀ fi káfà ẹni tí ó sọ wípé onímọ̀ kọ̀kọ̀ ọwọ́ rẹ bá bólẹ̀ nítorí náà gbogbo ẹnikẹ́ni tó bá ń sọ wípé onímọ̀ kọ̀kọ̀ òpùrọ̀ ni wọ́n ìyẹn ló ṣe ọlọ́run ìkan nínú àwọn ọmọ ìyá wa ó fẹ́ ṣe ìgbéyàwó ó fẹ́ lọ́kọ wọ́n á sọ fún ọmọ rẹ̀ pé alájà ẹni tí mo ní mo fẹ́ fẹ́ yẹn o ó ń béèrè péjọ òní kò wá ní kú alájà wa sọ fún pé tọ̀ tí ìdálóhùn àfi kí n mú ọ ọ̀dọ̀ àáfàá mi àtàtà ọmọ àwòkè òfin tá a yẹn àáfàá mi yẹn ni ó sọ fún mi bóyá ẹsẹ̀ ìwọ àti ẹni tó olówó fẹ́ sá ìgbóyà ẹsẹ̀ yín jọra ọmọ yẹn wá tẹ̀lé ìyá yẹn lọ sí ọ̀dọ̀ àfáà alkahin àfáà alájùgbà atasọmọjúgbàdìẹ ó wá tẹ̀lé ìyá rẹ̀ lọ síbẹ̀ títẹ̀lé tó tẹ̀lé lọ ó tẹ̀lé lọ nítorí pé ó láníyàn wípé òun fẹ́ ti tẹ̀sán wàhálà jáde fún bábì eléyìí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ nígbà tí wọ́n dọ́dọ̀ àfa babaláwo yìí kápẹ́ báwọn nígbà tí wọ́n kíra tán àfa àbílọ̀ ọmọ ìyá obìnrin pé kí lorúkọ ẹni tó lo fẹ́fẹ́ ní abdulrasaq nígbà tó da ọkùnrin afá ọkùnrin afá yẹn rò tó da kalẹ̀ tó da kalẹ̀ gàràgà ó wò sàkó ó wò lọ́wọ́ bọ̀ ó tẹ ìdí ogbè ó tẹ̀ sí lójú ọ̀yẹ̀kú méjì ó tẹ̀ síbẹ̀ wọ́n fẹ́ra wọn àtàwọn alábìdì wọ́n fẹ́ra wọn lọ́tù ṣe tàwa áńbì tàwa wallahi wọ́n yàtọ̀ síra àbá àti ohun gíláàsì àbí ohun tẹ̀síbà àtàwọn aláṣìṣe ló fi jẹ́ yí pé tá a bá ń kó fún àwọn aláṣìṣe ẹ lọ́mọ kọ́lẹ̀ ẹ mọ̀ wo tá a bá ń kó fún àwọn aláṣìṣe ẹ rí i pé àwọn àáfàá ta fọmọ́jú gbadìẹ aráàmọ́ta wọn ẹ fi wọ́n lẹ̀ wàhálà tí náà pọ̀ torí wípé àtọ̀ríkù sàwà ọ̀nà wọn jọra mọ́nájì wọn di same náà ni so àáfàá àtàfọmọ́dúgbàjẹ inú ọmọ bí tẹ́ ẹ bá ń kó fún aládìsí ó dá ogbẹ̀ kalẹ̀ ó wá wò sáà owó òkè owó lẹ̀ ó ní áà alájà abdulrazak yìí yóò mọ̀ na ọmọ yín dúgbà náà tó wá sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ sí etí màmá rẹ̀ pé ẹ bá ń wo ọlákúnlé nígbà tí wọ́n tó ń wo ọlákúnlé ó ní ọlákúnlé ìjà ọmọlúwàbí ah! yóò tọ́jú ẹ̀ ó dá sọ gbé ẹ̀ nígbà tí wọ́n túká ìyá fún wà níyànlẹ̀ wọ́n gbé wa nígbà tí wọ́n dínú mọ́tò ọmọ ìyá wa ń sọ fún àwọn rẹ̀ pé àlájà àáfàá yìí òkúrọ́ ni o bẹ́ẹ̀ ni sọ́hun kí ló mọ̀ kí nìkan iná ẹ̀sìn mo bí ọ sí ara àbò tí tá a mọ́ ṣe fẹ́sìn ní o táwọn ọmọ tá a bí tá a taari wọn síbi ẹ̀kọ́ ẹ̀sìn tí wọ́n bá ti ń ṣe nǹkan tó tuntun sí wa nídìí ẹ̀kọ́ ẹ̀sìn tó dẹ̀ tó nǹkan tí wọ́n ń ṣe òdodo ni a mọ̀ sọ fún akẹ́kọ̀ọ́ gbẹ́nu wọn sọ fún ah kí ló dé ọ́nẹ́sì jù mí lọ ni inú ẹ̀sìn ni mo bí ọ sí mọ̀nà mo ti ń ṣẹ̀sìn tipẹ́tipẹ́ kí n tó tó yẹ ìdí ẹ̀sìn náà là á ti yóò bá ní nínú jẹ́ yóò sì fọwọ́ bá ní lẹ́nu àwọn atáàbí ìtàn bá lọ ṣe mẹ́sìn tí wọ́n di dókítà táà wá lọ kí wọn nílé táà lọ kí wọn ní ọsítà wọn táà lọ bẹ̀ wọ́n wò táà lọ látòkò táà lọ kí wọn wọ́n bá gbé aláìsàn wọlé tọ́mọ ẹ̀ bá fún alábẹ́rẹ́ pé dádì ẹ lọ àfẹ́ ìdíṣẹ́ ìṣògùn olè yẹn sẹ́wọ̀n pé a sọ fún ọmọ ẹ̀ pé à nígbà tí èsì ń ta kọ́ ìbí wọ́n ní dókítà ìwọ lọ́lọ́kọ̀ èmi ò mọ́ ń parẹ̀ tó bá ti dọ̀rọ̀ táyé á fún àwọn èèyàn ní ìwọ wọn tó bá ti dọ̀rọ̀ ẹ̀sìn àmọ́ sọ fáwọn èèyàn wípé inú ẹ̀sìn la bí wọn sí tí wọ́n bí yàn sínú ẹ̀sìn kò túmọ̀ sí pé ẹni tán bí sínú ẹ̀sìn ò lè gbàgbọ́ yẹ̀sìn ju ẹni tí ó bí sínú ẹ̀sìn lọ. kí wọ́n bọ̀rọ̀ gùn ìyá ìsá gbẹnu ọmọ ìsọ̀ pé ah gbẹnu sọ̀hún ọmọ kankan kò sí nǹkan tó ọmọ gbá kan wà ní àlòkù rọ́lá àfa àyín tẹ abdulrasaki tí mo wí pé kówó tó ní yọ ọmọ lùlù bàrà orúkọ rẹ̀ second name náà ni Babátúndé jọmọ́ pàbó ìtàlẹ́bì kápá bí ilé ayé wọn ṣe rí nìyẹn o láyà àrífúnà ṣe àn wọ́n mọ̀ nǹkan kan kò sí nǹkan kan tí wọ́n mọ̀ èyí táwọn àjànú gan bá dúró fún wọn one thousand bẹ́ẹ̀ tó bá jẹ́ irọ́ ẹyọ kan nínú one thousand àbí làjí ẹyọ kan ó lè ṣèṣì jẹ́ òdodo kí ló tó fi lè jẹ́ bẹ́ẹ̀ ìyẹn kì í ṣe ọ̀rọ̀jọ́ tòní ọ̀rọ̀jọ́ mi ni bákan náà ìyẹ́rú sí ọlọ́run ọba nínú àwọn tọ̀gùt òun náà ní kíni o gbogbo ẹnikẹ́ni tó bá ti gbọ́lá fún òfin àtọwọ́dá ju òfin ọlọ́run ọba subhanahu wa ta'ala tọ̀gùt òfin àtọwọ́dá àlùkọ̀wá nínú alwad'iyya òfin tí a gbé kalẹ̀ tá a fọwọ́ kọ léèyàn bá fi lè fún ní preponderance lórí òfin ọlọ́run ọba subhanahu wa ta'ala gbogbo ẹnikẹ́ni tó bá ti fọ́ọ̀lù sí abẹ́

ní dúnì láàyè wàhùwà rọ́ọ̀bìn gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá ti jọ́sìn fún táwọn èèyàn ń ṣèjọsìn fún tí wọ́n ń wárí fún tó sì tún yọnu tí wọ́n ti ń wárí fún yẹn tó tún yọnu tí wọ́n ti ń jìrẹ̀ bẹ̀ sí tàkàní rẹ̀ yẹn gbogbo ẹnikẹ́ni bá fi lè fọ́ọ̀lù sí kàtígórì tá a sọ yìí ọwọ́ àtọ́wú nínú ìkan nínú àwọn tọ̀gùtù ayé ìkan nínú àwọn ikọ̀ márùn-ún ta kà sílẹ̀ kódà ìbá àmọ́ kọ sí signboard ju ẹnu ọ̀nà rẹ̀ wípé tọ̀gùt ló ọwọ́ tọ̀ abẹ́lẹ̀ wọn bá subhanahu wa ta'ala ó ya ìyẹn àti ìwọ ó yà wá kúrò nínú ìṣesí tọ̀gùt الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله قال تعالى في كتابه إنكم وما تعبدون من دون الله حسب جهنم أنتم لها واردون لو كان هؤلاء آلهة ما وردوها وكل فيها خالدون أهم فيها زفير وهم فيها لا يسمعوا بعد الله كما قول اليهود والنصارى بعد نزول هذه الآية عنكم ببعيد ثم بعد ذلك نزل قوله سبحانه وتعالى إن الذين سبقت لهم منا الحسنى أولئك عنها مبعدون لا يسمعون حصيصها وهم فيما استحق أنفسهم خالدون إن العاقبة للمتقين والمتمسكين بالعروة الوثقى الذين صدقوا مع الله سبحانه وتعالى قول الله تعالى في كتابه العزيز مبينا عاقبة العائبين إليه والذين سندوا الطاغوت أن يعبدوها وأنابوا إلى الله لهم البشرى وبشر عباد الزمر وعنيها لمن أخلق العبادة لله وحده وتبرأ من كل طاغوت فإن الله يمنعه الطمأنينة والبشرى في الحياة الدنيا وفي الآخرة عباد الله علينا جميعا أن نعلم أن طاعة الله واللجوء إليه هما الحصن الحصين للمسلم في مواجهة فتن الحياة ومضرياتها وتوحيد الله يحرر الإنسان من الخضوع لأي قوة ظالمة أو حكم جائز نربي أنفسنا وأبناءنا على تمسك بتعاليم الإسلام والاعتزاز بديننا والرجوع إلى شرع الله في كل شؤون حياتنا فذلك هو العروة فذلك هو العزة والفلاح نسأل الله القدير أن يرزقنا عبادته في السر والعلن وأن يجنبنا الفتن ما ظهر منها وما بطن ده صف ولون ربي بسم الله محمد صلى الله عليه وآله وسلم يرسل الله الله سبحانه وتعالى وصفنا رمي ما يقول innakum wa ma ta'buduna min dunillahi hasabun jahannam ọlọ́run ẹ̀yin àti àwọn nǹkan tẹ́ ń jọ́sìn fún lẹ́yìn ọlọ́run ọba subhanahu wa ta'ala hasabu jahannam ọlọ́run ní ìtẹ́pẹ́ jahannama ní gbogbo wọn o àtẹ̀yìn tẹ̀ ń sìn wọn àtàwọn tọ̀gùt tẹ̀ ń sìn wọn ọlọ́run ọba àlejòlá yóò fi yín ṣe ìtẹ́pẹ́ ni igi ìtẹ́pẹ́ jahannam ọlọ́run ọba àlejòlá yóò fi yín ṣe. antum laha waridu àtẹ̀yìn àtàwọn nǹkan tẹ̀ iná làákùn gbóyin sí tó bá dọ́gbọ́dọ̀ sí ọlọ́run bá tẹ̀síwájú ọlọ́run ní làwùkáyà àwùlá àlà gbogbo àwọn nǹkan tẹ̀ ń sìn gbogbo àwọn ìbìdí tẹ́ gbogbo àwọn èrè tẹ́ kúkalẹ̀ lẹ́yìn tẹ́ ń sìn ọlọ́run pé ọlọ́run ọba làwọn náà mọ́ náà ni o ń ọlọ́run ní O yẹ kí wọ́n sọ fáwọn wọnú náà gbọ́n síbẹ̀síbẹ̀ àti àwọn nǹkan tẹ́ ń jọ́sìn fún lóògùn ọlọ́run èrò náà jahannama òun náà ní gbogbo wọn ẹ̀rú ọlọ́run ọlọ́run bá ó sọ àyà ìkalẹ̀ nígbà tó sọ àyà ìkalẹ̀ àwọn wọ́n ń sọ láàrin ara wọn wípé tẹ́tùmọ̀ rẹ̀ wá ní wípé uzaid tí àwọn Yahudi tí wọ́n ń pè ní ọlọ́run yọ̀wọ̀ náà ànábì Isa káwọn Yahudi tí wọ́n ń pè lọ́lọ́run káwọn Nasara tán pè lọ́lọ́run yọ̀wọ̀ náà wọ́n ń sọ láàrin ara wọn bẹ́ẹ̀ alimamu Qurtubi rahimahullah wọ́n ní ìgbà tí ọlọ́run bá àlékọ́lá sọ ayà ìkàlẹ̀ Abdullahi ibn Abbas habrul ó sọ wípé ayà kan sí kitabillah ayà kan nínú Koran nínú tíra ọlọ́run ọba sọ́nà àtàlá lam yas'alu nìna àwọn èèyàn tí wà á lọwọ mi nípa ayà wọ́n lọ́wọ́ mi rí ha òun sì mọ̀ wípé wọn mọ̀ túnmọ̀ àyà àyà yìí ni bàbá àgbẹ̀rù bá ẹbá tẹ̀sílù wà lọ wọ́n ní àwọn Quraish àwọn lọ bá ìkánú àwọn akọrin tó jẹ́ sàbí wọ́n lọ bá Abdullahi lórúkọ ẹni yẹn nígbà tí wọ́n lọ bá wọ́n á ń bè yìí pé àyà ló fi òun wá darí wọn sọ́dọ̀ abdullahi bin ó wá ń sọ fún wọn yìí pé ali ọ̀dàtà aya alabna aya tẹ́ ń béèrè túmọ̀ rẹ̀ ǹjẹ́ ẹ ti béèrè lọ́wọ́ ibn abbas sọ ìtumọ̀ rẹ̀ fún yín wá lọ sọ́dọ̀ ibn abbas ànábì ìsánà ọwọ́ náà ṣé ìtumọ̀ rẹ̀ nìyẹn torí pé ọlọ́run ọba àlékọ́lá pé iná kún wà máa tààbùdú náà ní ìlú nílá ìhásọ́bù jahanà ẹ̀yin àtàwọn nǹkan tẹ́ ń jọ́sìn fún iná lọ́lọ́run kò gun yín pé ó sì dájú pé àwọn Yahudi àwọn pé Uzair ní ọlọ́run wọ́n jọ́sìn fún iná náà ni wọ́n wọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ní àbáṣà sọ fún pé áyà tó tẹ̀lé òun ni yóò sọ ìsìn ìbéèrè yìí ó ń bẹ nú áyà tó tẹ̀lé kí ni áyà tẹ̀lé ọlọ́run ọba subhanahu wa ọlọ́run ni ìtìsíwájú dáadáa lọ́dọ̀ àwọn ọlọ́run wọ́n ń pa àwọn èèyàn yìí láṣẹ kan mọ́ jọ́sìn fún wọn wọ́n ń jọ́sìn fún wọn wọ́n ti yọnu tí bọ́n ti ń jọ́sìn fún wọn yẹn ọlọ́ni ọlá ìka anihamu bàbù àwọn yẹn o àwọn yẹn ò ní sínú àwọn káàkùn sínú náà áyà yìí lọ́lọ́run ọba àlejò láti ṣàlàyé ìpínbẹ̀wájú àfáà rẹ̀ rà pé ọdún sí wọn wọ́n gbà wá látọ̀dọ̀ ànábì sọ́lá sọ́lá pé ànábì sọ́lá sọ́lá sọ wípé aṣáàmùsù wàlùkọ́mọ̀rù mùkàwàrá ní fi jahannam àdìsí Bukhari ànábì sọ́lá sọ́lá sọ wípé aṣáàmùsù wàlùkọ́mọ̀rù ẹ rí òòrùn àtòṣùpá mùkàwàrá ní fi jahannam àwọn méjèèjì ọlọ́run ọba àlekọlá yóò gba ìmọ́lẹ̀ wọn ó wà kó wọn sí wọn jahannam kò sí nǹkan ó ṣe ìjáàrú súntọ̀ rẹ̀ pé tó bá jẹ́ wípé òòrùn lẹ́ ń jọ́sìn fún láyé ẹ̀ ń sun òṣùpá àwọn ẹ̀yin méjèèjì àtòrùn àtòṣùpá àti ẹ̀yin tẹ́ ń jọ́sìn fún wọn gbogbo yín ẹ bára yín nínú mọ́ ànábì sọ́lá sọ́lá sọ wípé àwọn méjèèjì inú náà ni wọ́n wà kò sí nǹkan míì tọ́lọ́run fẹ́ fi ṣe pé ọlọ́run fẹ́ fi ṣe ìhánà àwọn tìfìrí àwọn ọlọ́run ọba yín nìyẹn o ẹ̀dẹ̀dọ̀ kú bẹ́ẹ̀ apákan náà olùmọ́ sọ wípé asùlù àṣẹ́mùsù wẹ̀lkọ́mọ̀rù mí náà àrínà àwọn apá àkọ́kọ́ bẹ́ẹ̀ pé oòrùn àtòṣùpá inú iná lọ́wọ́n bá ti dá oòrùn àtòṣùpá pé ibẹ̀ náà ni wọ́n padà kú ọ̀rọ̀ kẹta ó ní wípé oòrùn àtòṣùpá kó tún máa jẹ́ ìyà fún wọn nínú iná nígbà tó ni ọmọ zolam ala zolam òkùnkùn lórí òkùnkùn yóò máa jẹ́ fún nínú jahannam so eléyìí òun náà ni ọ̀rọ̀ sí àwọn olùmọ̀ tí wọ́n sọ nítorí náà ìyẹrù sí ọlọ́run ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run bá fi yí wa wípé gbogbo àwọn ẹnikẹ́ni anihamu bàbù àwọn yẹn ò ní sínú àwọn pẹ̀lú àwọn ẹlẹ́bọ pẹ̀lú àwọn kìkìrí ẹ́ẹ̀sì gidi eré nǹkankan gbogbo wọn pátápátá wọ́n ń wọnú náà lọ ní o àtàwọn tí wọ́n ń jọ́sìn fún wọn àti fáìlì àti mọ̀tòlù ìgbẹ̀yìn àdùn ìtàwọn olùgbàgbò ló ń ṣe àti àwọn tí wọ́n bá di okùn ọlọ́run ọba àlejọ́lá tó yí ọba dìbò àwọn tó lè rí pé wọ́n sòdodo pẹ̀lú ọlọ́run ọba kù áànà ó pọ̀tà àlà àwọn tí wọ́n dúró ti ọlọ́run tí wọ́n sì dúró ti ẹ̀sìn rẹ̀ tí wọ́n sì dúró ti ànábì sọ́nà lọ́wọ́ àríwá àríwá ọlọ́run ọba àlejọ́lá ó sọ fún wa wípé wọ́n lẹ̀ jìnnà sọ́nà gbogbo ọ̀hún gbogbo àwọn èèyàn tí wọ́n jìnnà sí àwọn tọ̀wà bíi pátápátá á ń yà àbùdùwà tí wọ́n kọ̀ tí wọ́n sí wọn wà náà bu ilọ̀ lọ́rùn wọ́n sì tẹ̀rí padà sí ọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba ní láwọn olùbúṣọ bàbá ṣe lè parí ọlọ́run búṣọ ìròdò kó máa jẹ́ tiwọn bàbá ṣe lè ìbàdí ànábì sọlá sọlá ọlọ́run ọba ń palákà fi sọ gbogbo ẹnikẹ́ni tó bá ti fọ́ọ̀lù fún kàtígórì ìyẹ̀wò sí ọlọ́run máa fún wọn nínú ìdùnnú eléyìí ló fà á tó jẹ́ pé ìyẹ̀rù sí ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá sàpọ̀ mọ́ ìjọsìn rẹ̀ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala tó sì bọ́wọ́ bọ́tẹ̀ kúrò nínú ẹbọ tó bọ́wọ́ bọ́tẹ̀ kúrò nínú ìmọ̀ pé tìbí tó bọ́wọ́ bọ́tẹ̀ kúrò nínú ìmọ̀ pé ọya tó bọ́wọ́ bọ́tẹ̀ fún òun láti gbé látòkè nílẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ṣe àdéhùn fún ayé pé gbogbo orúfẹ́ owó tọ̀ ọlọ́run ọba àlejò ọlá ó ti sàánú rẹ̀ pẹ̀lú kíni o pẹ̀lú àlùkò ṣọ́ọ́ òun náà ni ìró ìdùnnú ẹnikẹ́ni tí ọlọ́run ọba àdìgbọ́lá bá ti fún ní búṣọ́ ọlọ́run ọba àdìgbọ́lá ti fún ní ìfọ̀kànbalẹ̀ ọlọ́run ọba àdìgbọ́lá ó ti fún ní ìfẹ̀jọ̀ lórí òróòro ìdúnyá wọ́pìn àpọ̀ láyé lálùkì àmọ̀ ìyẹn tó ọlọ́run ọba jẹ́ ká lọ́mọ̀ dájúdájú pé ìtẹ̀lé ọlọ́run ọba òun náà ni odi ìṣọ́ ilé tó nípa tí mùsùlùmí lè fi tàfàláhà tó fi lè múra ogun fíìmù wa ti kúta láti dojúkọ ọ̀pọ̀lọpọ̀ fìtínà ilé ìtì okun ayé fọ́fọ́ ẹ̀rù ọlọ́run ọba jùtẹ̀ fún àṣẹ ọba fún òfin ọlọ́run ọba àwọn nǹkan wọ̀nyí yóò fún yàn ní gálábà yóò fún yàn ní ìjẹjà lórí gbogbo háàkì mọ́tò zọ́ọ̀lì lórí gbogbo ajẹgàba lórí gbogbo ajẹnipa torí náà yóò tẹ̀rọ ọba àdìsọ́lá ọ̀dọ́wò ìyá àti káfí àrùjú ìlàṣẹ́ ìlà ká padà sí ibi ìkìlọ̀ náà wí ìlànà ànábì sọ́lọ́lá àdìsọ́lá ìlọ́sọ̀ bákan náà ká kéde ìbọ̀wọ́bọ́tẹ̀ wa pẹ̀lú ìṣesí wa pẹ̀lú ìwà wa kúrò níbi gbogbo ìran ìtọ̀wàgbé abẹ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ìmánìyí ìfọ́dìyí àrùn yàrùsókò náà àlìkàlà ọlọ́wọ́ ọba nìkọlá kó dogun ìkíláàsì tó gbogbo wa wálé mùsàbà àwọn ìmọ̀ wọn láyé ọlọ́wọ́ ọba nìkọlá kí wọ́n bẹ lórí àjò ọlọ́wọ́ ọba nìkọlá kó bá fọ́ wọn lára àlàáfíà ọlọ́wọ́ ọba nìkọlá kí wọ́n mú lára sọ̀rọ̀ láti tọ́wọ́ látọ̀ náà kó sì máa pa ọ̀nà ọ̀tún àwọn àtàwọn wọn kó máa bá a pamọ́ ó bẹ̀rẹ̀ láti rí tiwọn kó ti sáré láti wà náà làwọn ọmọ yìí náà àbúrò kaba náà kà máa ti náà wá fún náà lóyè alò fún náà kọkọ wọn ní fún náà kọba wọn wọn kò tó kóbi tí wọn lá àgbẹ̀ tàbí ìlú náà gbà àwọn àgbà táwọn fi ti dáàbì wọn náà dá adá ní kálkì ìgbà kálkì àwọn fi ní ìgbà ìlú dá وانفجر القرآن ربيع قلوبنا ونور قلوبنا وذهاب أمرنا أبوهما قوموا إلى صلاتكم يرحمكم الله